nínú àwọn ìbéèrè tó tún wà ní oníbéèrè sí ìbéèrè wọ́n ní ẹ̀dàkùn jẹ́ ó tẹ̀ ń bẹnu tó bójú mu kí èèyàn máa sọ ìgì fún obìnrin tí ó sọ ìgì fóbìnrin tó ti wà nínú oyún ìzákùn wọn fàyà obìnrin tó ti wà nínú oyún ká máa wá sọ ìgì fún eléyìí ó ní ìjà àwọn ìbéèrè kan bóòlù ṣe wà ní oyún ṣàtúnṣe yìí olóyìnbí lórí tẹ́lẹ̀ yìí ìyẹn ni pé sóyún dìnnà lónìí ni torí bá wòran oríṣiríṣi ọ̀rẹ́ ìbàjẹ́ ni obìnrin mi lè jẹ́ mọ̀tọ́lákọ̀ tí wọ́n kọ̀ ọ́ lẹ̀ ó sì wà ní oyún ó sì jẹ́ pé wàhùlátù àhìmáàlì ajálùhùnà ayàbá àyàhàmlẹ̀hùn olùwà ni àwọn tó bá lóyún tó bá ikọ̀ wọn lẹ̀ sábà ìbímọ tán òun náà ní ajáli ẹ̀dá àwọn tó parí àmọ́ ṣé ẹni tí ìlọ́kọ rí rápẹ̀tì yẹn sẹ́ni tó lóyún ìdìnnà tọ̀ ẹ̀sán fún lóyún ìdìnnà bóyá ọlọ́mọdé àbí tó wá lóyún tó wá ní à wọ́n tù wá láti rí ọkọ rẹ̀ tá ń fọ́ lóyún lọ́pẹ́ ọkọ náà wá eléyìí èyí tó lékè ní pé kò lẹ́tọ̀ o kí n so ìbí lórí oyún torí pé oyún yìí bóò ní ọ̀jẹ̀ ọmọ yìí bóò ní ọ̀jẹ̀ ọmọ tó gbẹ̀kùn lé wọlé ni àbí tó gbojú lé wọlé ọwọlé ní wàrọ̀ yìí al-hujurat bolo ti wá so ewé lè kò lẹ́tọ̀ torí pé nínú àwọn ìpìlẹ̀ òun náà ni kí ẹni tá a fẹ́ so iyì rẹ̀ kó má ti ní kó má ti di nǹkan kan mẹ́rù nínú ìso iyì rẹ̀ lóòótọ́ o ara àwọn apá kan onímọ̀ ìgbìtàn tó bá ṣerú èyí tó bá ṣe pé ọkọ tó fún lóyún ọkọ ọkùnrin tó fún lóyún kì í dọ́kọ ọkùnrin tó fún lóyún òun náà ní ó rẹ́dí láti fẹ́ wọn ní ìwé eléyìí wọn bá ṣe ó sì valid ìyẹn ni pé òyìnbó yẹn ó sì ó sì lọ pẹ̀lú ẹ̀ṣẹ̀ pẹ̀lú ẹ̀ṣẹ̀ wọn lẹ́ṣẹ̀ lọ́rùn àti kẹ́míkèjì kọ́dà àwọn tí wọ́n ní tán nígbà tó ti pọ́kọ òun náà ní olóyún ìrìnà yẹn fún un kọ̀ọ̀kan wá ní jẹ́ kọ́ ọmọ yẹn ọmọ ọkọ ni ọmọ àlè náà sì ni àmọ́ lè so ìtòrí question yẹn àwọn kan tó kó sínú pọ̀ o ọ̀tọ̀ ní pé ìwọ kọ ọkọ àwọn yóò yọ yorùbá lẹ́kùn kí ni wọ́n pè ọkọ rẹ̀ náà ni òun náà ló fún lóyún yorùbá lẹ́kùn ní pé òun náà ló fún lóyún ọkọ rẹ̀ náà ni rárá fúnfún yàn lóyún ọ̀sán yàn dọ́kọ o kí lọ́sán yàn dọ́kọ òyìnbó ṣiṣẹ́ so àwọn apá kan nínú àwọn olùmọ́ni tó bá jẹ́ pọ́kùnrin òun náà ni ó sì rẹ́dì láti wá fẹ́ pẹ̀lú tó wà nínú oyún ẹ̀ nínú rọ́ọ̀hìmù ẹ̀ kò ṣe kankan àmì ètò ìleke tó pọ̀ jù nínú àwọn olùmọ̀ọ́ni pé kò lẹ́tọ̀ kó bímọ kó kó ṣe tí ó ṣe kan tọ́ tó máa wá sí i then àwọn olùmọ̀ọ́ni àwọn tiẹ̀ lọ sí pé fẹ́rọ̀kọ̀ tó fún lóyún yìí láéláé wọn gbọ́dọ̀ fẹ́ra wọn mọ́ pẹ̀lú pírísìpù ìpè mọ̀nìtàjàlá bìṣẹ́yìn kọ́bílá àwọnìyí rọ́kíbá bíṣẹ̀rìmánìyí lèèyàn bá kájú ṣe nǹkan kan sásìkò rẹ̀ tó inú ìjìyà rẹ̀ ni pé wọ́n gbọ́dọ̀ fìyà jẹ ìka yẹn kò kúkú ní jẹ́ tiẹ̀ mọ́ ẹni tí èso yìí tó fọ́mọ lóyún ẹ̀bá wí nínú sẹ̀ríà ajẹ́mọ́ rẹ̀ sínú kó wọ́rọ̀ fọ́dọ̀ yẹn mọ́ àwọn kan sọ bẹ́ẹ̀ eléyìí òun ló gbajúmọ̀ ní mẹ́gàdì máàlìkì ga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tabaríru ẹ̀ tó pé ọkùnrin tó fún lóyún náà ni wọ́n ṣe padà sí oríire rẹ̀ lóyún. tó pẹ̀lú ìkórìíra èèyàn lè sọ pé kí yẹn láàbà láìsí ó sì válìdì àmì ètò ìlékè pé èèyàn gbọ́dọ̀ máa sọ èyí lórí ẹlẹ́kẹta nínú àkéèké òun ni pé bí nǹkan yìí bá padà ń ṣẹlẹ̀ lọ́pọ̀lọpọ̀ kí ni ọmọ ṣẹlẹ̀ so èèyàn ń fún wọ́n ti fún lóyún ṣe gbogbo igi tán láwọn ò ní ṣe o wọ́n ní wọ́n mọ̀ ọwọ́ kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. so kí wọ́n jẹ́ kí oyún ìdènà kó ṣe kí ni o kó pọ̀ láwùjọ Allahu musta'an ó ti jẹ́ pé gbogbo ẹni tí wọ́n máa dáwọ́ eléyìí wò láwùjọ pàápàá jùlọ àwọn àlùfáà ní olùgbègbè ní sọ wọn láti ṣọ́ra ó tún téèyàn fi sọ pé káì wọn lọ mọ àyàn ti lóyún pé kí ẹyàn oṣù méjì náà ní kí ẹyàn à wájú oṣù méjì tó àwájú oṣù kan sójà ti lóyún irú kaba yìí kí ẹyàn ṣọ́ra láti máa sọ̀rọ̀ èyí Wallahu ta'ala ala wa ala náà. náà ìzọ́kùn lọ fọyọ́. ìzọ́kùn lọ fọyọ́. ìwé ìkan bẹ́ẹ̀ ń tọ́ fara pa ìpè bá dáhùn tán ní ìkọ́nà kọba àtàn lẹ́sàn wọ́kùnrin àtòbìnrin tó rẹ̀jẹ̀ fẹ́ ṣe nọ́gọ́rù láti pàdé ara wọn kán wá béèrè pé sísà ṣé òṣèṣì náà rí àbí kí obìnrin náà béèrè lọ́wọ́ ọkùnrin tó rẹ̀jẹ̀ pàdé wípé ṣé kò ṣe ìranù rí ìlọ́kùnrin ọ̀sán yìí. irú ìbéèrè ọkùnrin òbí obìnrin pé dàpọ̀ mo níbi ìkàtúmọ̀ fẹ́ bí oṣù ẹ̀kọ́ wà sincere lórí ẹ̀ tí ò ṣera lórí o àti kóbìnrin náà kó bí ọkùnrin ó tẹ̀lé pé lọ́pọ̀lọpọ̀ obìnrin lè má lè béèrè ṣùgbọ́n obìnrin ọkùnrin tó bá wà concern níbi abala yìí ó ṣeé ṣe kó òun béèrè pàápàá jùlọ ọkùnrin míì ó lè ti máa ní lẹ́nu pé gbogbo obìnrin tó bá ṣe ìranù rí à òun ò lè fẹ́ o òun ò lè fẹ́ o ẹlòmíì lánìyàn rẹ̀ àbí tó bá rò pé kọ́ra tó ń bá fẹ́ gan kò sí bóun ti lè nífẹ̀ẹ́ rẹ̀ tó à àwọn oníjọ ọmọ gbígbé ayọ̀ nù lé o torí pé ó dàbí ìgbẹ́ létí àwo àwo gbẹ̀gì bàbá lójú ọba tílẹ̀ mọ́ ọkàn ó sì máa wà bẹ́ẹ̀ so ní ẹ̀ máa wá rí báyìí ẹ̀rù wọn bà tọ́ yìí kò wò béèrè àkọ́kọ́ náà ní tí ó gbèrú béèrè òun náà ní àwùjọ if not kí ló fẹ́ farú béèrè pípín yẹn lọ́mọdé ọmọdé lọ́kọ rí èyí tí mo wá di pé tí ó sì ranù rí ṣùgbọ́n àwùjọ tó bá bàjẹ́ tó corrupt débẹ̀ òun ni mo wá farú béèrè gbà àìmọ̀ o ṣé ìwọ sì wà nù ẹni tí ìjọmọ obìnrin rẹ̀ sì ń bẹ́ẹ̀nbẹ́ àbò ti délé bọ̀ hmm. tọ̀ tó bá ṣe wípé irú necessities báyìí òun ló bí ìbéèrè jáde kí ni necessities ọ̀hún báwo jọ ṣe rí lálórí àwùjọ òun ló fẹ́ bí ìbéèrè jáde ọmọ kéékèèké àwọn ọlọ́mọdé àwọn ọmọ tó yẹ kó lójútì àwọn ọmọ tó ṣe wípé òbí ó lẹ́tọ̀ọ́ kó búra pé wọ́n láàyè mọ̀mọ́ ọmọ tí wọ́n bí gbogbo eléyìí ó lójú ẹni tó lè sọ̀rọ̀ ẹ̀ mà ibi táwùjọ dé lónìí àti ibi táwùjọ dáa ó wá di ẹ̀dá àwùjọ míì ọba sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ó máa wẹ ìlú wo ni wọ́n ti wá tí wọ́n rọ́ máa yẹn tí nǹkan ti ó ti wá di fáìlì ó wá fẹ́ di nǹkan rere wá fẹ́ di àjòjì láwùjọ nǹkan rere ìkan ọmọlúwàbí ìwà ìwà ìwà ṣe pé tó bá ewu wà láwùjọ àwùjọ ó sì jẹ́ àwùjọ tẹ́lẹ̀ pé ní àwùjọ mímọ́ ọwá fẹ́ di àtòlùjẹ́ tẹ́lẹ̀ mi máa ní kí nígbà ọmọ ni ọmọ mi ti ń ṣe ọkọ rí bí ọkọ ti wáyé láti bí one thousand years ọmọ òun kò sí ìròyìn ọmọ ní sùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so ká máa ọ̀rọ̀ yìí lójú àwùjọ ló bí ó lè bí irú ìbéèrè ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ wọ́n lè la ilhamd àìmọye ọmọ tó ní bíbí tó náà ṣe tuntun rẹ̀ bí àìmọye ọmọ táwọn òbí rẹ̀ tí wọ́n ń pè sákèsì wọ́n báyìí dán kan báyìí wò mọ́ tó ń ṣe o ní jáde lọ wọ́n pè sákèsì ní lọ kọ́ṣẹ́ wọ́n tẹ̀ máa létí lílọ ní ẹ̀kọ́ wọ́n rò pọ̀ ẹ̀ pé wọ́n kọ́ yẹn sí létí kó o bá gbọ́ pé nìkan ní òun ní kíní please i love you wá sọ lé o má sì love you kan o má kó bá rẹ o má bá yí ara ẹ jẹ́ o so ọ̀pọ̀lọpọ̀ òbí rẹ wọn fi abala ìṣeré pẹ̀lú àwọn ọmọ àwọn tó má ti rí wípé ìjọba àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ mélòó mélòó ọmọ tóbi ni o sì máa fọwọ́ sọ̀yà pé ọláì mo tọ́ sọmọ ni. kọ́lọ̀ ọmọdé wọn bá ṣe ń wí àwọn ìrọ̀lẹ́ ìjọba yín ìyá ẹ̀ lẹ́tọ́ ìta ni ẹ máa ṣe ìyá ẹ̀ wọn bá tiẹ̀ lọ. àbí kíníkẹ́ni bẹ́ẹ̀ náà ni bírọ́ọ̀sì ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n yìí lọ́mọ ẹ̀rù mọ́ṣítàkà ẹ̀rù oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ tọ́ ìlú ìwà nígbè tọkùnrin bá wá rí wípé a ah, alihamdulilayi anu ọlọ́wọ́n bá ń bẹ pẹ̀lú òun fún bóun ti bá òjò ṣe yìí òun rìnrìn kùnrin òun ṣe bẹ́ẹ̀ lòun sì fẹ́ ẹni tí fẹ́rù eléyìí òun náà lẹ́ni rí kódà ẹ mà gbọ́rọ̀ mìíràn ẹni ẹni ọkùnrin lónìí àwọn ò lè fẹ́ ni dé tí ò sí tí ò sí yàtọ̀ fún òun ṣe wàhálà àwọn ọmọ burúkú kan tún bẹ báwọn tọ àmọ́ kọkùnrin kó wá béèrè lọ́wọ́ obìnrin torí pé béèrè kò yẹ kó wáyé ṣùgbọ́n corruption àbíkínà kò sí fatag so àwùjọ tó ti bàjẹ́ ó ti wà corrupted ó lè bí obìnrin kí ẹ wá ń sọ mo sọ́ọ̀rì láti béèrè béèrè yìí o ṣe á náírà kan kọ́lọ̀ wọn bọ́ oṣù wa pọ̀ ṣé ẹ̀ kọlùra yín rí pẹ̀lú ọkùnrin kankan oríṣiríṣi ní gbígbọ́rọ̀ yẹn kalẹ̀ kódà nígbà míì from ìbéèrè kálọ́kùnrin tó lẹ́kṣọ́rẹ́ǹsì ni mọ́bìnrin hmm. yóò ṣe dáhùn àti bí ó ṣe fi ìyè kí èèyàn máa wípé so lọ́pọ̀lọpọ̀ gbà tó mìíràn bá tó bá rojú ó béèrè kí béèrè òròbí mi omi òkè pẹ̀lú ìyọ̀ǹda lọ́pọ̀lọpọ̀ gbà ó súnmọ́ pé pálapàla yìí kò rìn kò rìn ìrìn àjò rẹ̀ mọ̀ bí tí máa wá rí mi ló ra mi ní àmì yóò kórìíra kódà bó jẹ́ pé ni tí ń bá sọ̀rọ̀ lọ́wọ́ ẹni tó ní tírẹ́sì pẹ̀lú ẹ̀ ó ṣeé ṣe kọ́ ọmọbìnrin kó fún àwọn ojú pé àwọn olùdíje náà nígbà míì ó sì lè dáhùn pé tán alhamdulilah ní í ṣe nígbà míì ojú sì lè kí kọ́dà kọ́ máa sọ fún mi àwọn oṣù lè bẹ̀rẹ̀ pé wọ́n mú lónìí oríṣiríṣi kọ́dà kọ́ máa ṣe rí oṣù mọ̀ nù ọ̀nà máa fóun jẹun so àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. gbogbo àwọn ọ̀rọ̀ kan bẹ ọmọ tí ó jẹ́ ọmọ tọmọ ọmọ ọ̀rọ̀ wọn sì kà láyà pé irú èwò lélẹ́yìí irú èwò lélẹ́yìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ ìjọ wa lẹ́tọ̀ọ́ kó bí kọkùnrin ó béèrè kó sì tẹ̀ kankan tó bá jẹ́ pé irú ọkùnrin náà ń páyà wípé tó ń bá lè bá tó wọn bá lè bá obìnrin yìí lé à kò sí bóun ṣe fẹ́ má lè jẹ o ìfẹ́ yẹn ó súnmọ́ kọ́mọ kẹ́gbìn yẹn ọgbẹ́ yẹn kọ́ wà lẹ́nu o ìyẹn lọ́pọ̀lọpọ̀ obìnrin tí ò súnmọ́kùnrin yìí ó jẹ́ ọmọlúwàbí ọmọ gidi oríṣiríṣi ní ìṣẹ̀lẹ̀ àbàbà wa àwọn náà jókòó yìí oríṣiríṣi ẹ̀tọ́rẹ́sì tó ṣe wípé lọ́pọ̀lọpọ̀ ìgbà ẹni tí ò ṣèlànà orí lọ́kùnrin àti lóbìnrin a bá fẹ́ra wọn afresh sẹ́rí píríọ̀dù tó bá fẹ́ra wọn yẹn lọ́pọ̀lọpọ̀ gbà kò sí tírénì tó lè ní bí ọ̀sẹ̀ méjì kátàkátà wọn mọ̀ sí láàrin ara wọn nulẹ̀ nígbà míì wọn ò ní mọ wọn mọ ọ̀gbìn ẹ̀fọn ọ̀gbìn àtẹ̀rẹ́ tó máa rí lónìí fún ah, ìdẹ́ra lóbìnrin torí pé kòrónà wọlé kòrónà wọlé gbogbo ẹ̀yọ́ kan máa tó wọn mọ̀ sí wọn àwọn àbí àǹtẹ̀rẹ́ pa mí gbogbo ẹ̀yọ́ so because kò sí kó sírú experience dálé fún àtúbọ̀ra mọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ ẹni tó ṣe pé ó máa rí ìyàwó rẹ̀ ẹ̀rù ń bà wọ́n ní kí ara wọn àwọn ṣe gbogbo ẹ̀ ìgbà tí ìyàwó ṣe ń sọ fọ́kọ ní àwọn ọjọ́ alákọ̀ọ́kọ́ sánpẹ̀ ní làyálí àlàásẹ̀l ọ́ní ọ́ní ọ́ní múnà rí ọ́ní kìíní kan sẹ́ máa ń pè wọ́n. so ìyàwó bíjọ́ bíbá dìde ọkùnrin wa ọkùnrin méjì ọkùnrin náà ní fẹ́ẹ́ ìyàwó wọn o ó sáré ní ìgbé ibò làwọn ń ṣe lẹ́nu nígbà ẹ̀fọn bàtàn kìíní yẹn pé ní máa wà bẹ́ẹ̀ nǹkan sísan kìíní kan kìíní wọn sọ fọkọ rẹ̀ ètò àwọn wà nínú àlàáda kò sí àlàáda kankan ọkọ náà fẹ ibà àlàáda ò lélẹ̀ yìí kò lọ ìrùkọ ẹ kọkọ bí lẹ́yìn ìjọ tó ń fi ìyàwó tán yóò wá fi sáì yóò ní kọkọ lọ mọ́sálásí ayé ìjọ kọkọ lọ mọ́sálásí tán kọkọ tó dé yóò fi àlá yóò fi jọ mọ lọ jáì mọ tó rẹ jáde ni wọn àti tèlé ẹ láàrin ọjọ́ márùn-ún ọkọ mọ̀ ní aládàá bò ní aládàá aládàá tí wàá bẹ̀ o kò sí ta ẹ̀rú ta àyàtà kà ní kò tó wáá di pé ah, ah. ọkọ tó wáá fi lọ àwọn èèyàn ń ta pé bò ní àmàtí aládàá lọ́kọ́rọ́ má ti wọn ọmọ tí mo bó wọn ṣe gàǹgà wọn wá fọ̀rọ̀ yẹn lọ nígbà tó yá ọkàn tètè wọlé bó sálámù náà ó sì sùn ó sì báyàwó tí tí yẹn náà bí lánàá obìnrin ló ń wá lára dáa kò jọ sálámà o ó ní nkí lọ́ba yìí ó kì í malẹ̀ yìí ó kàn fún mi láti jọ yìí so mo ṣe ra gàbú ẹ̀ ní à ah, lẹ́nu pé o lẹ́nu pé mo lọ mọ́sálásí ní òbí àgbáre so bàtí ẹni náà ń darí ìtìmí ká bá wọn bẹ̀ ọkùnrin wa sọ àwọn oríṣiríṣi dírámà ìṣẹ̀lẹ̀ ní àwọn ọjọ́ alákọ̀ọ́kọ́ yìí tíyàn bá mo ní ọmọ ìyá kan òun náà ó sinmi láti o débi péjì sìn gbogbo ìyàwó tí alhamdulilayi ìyàwó rẹ̀ sí mẹ́ta kọ́ ni wọ́n bá yà ní mẹ́rin mẹ́rin so gbogbo ìyàwó ẹ̀ ẹnu dírámà tájọ́ ń ṣe láàrin ara wọn pẹ̀lú ìyàwó rẹ̀ alákọ̀ọ́kọ́ ní máa rántí ọwọ́ àjọ kó ní kó ní jínlá èpò ńlá láwájú ẹ̀ ju ẹni ìdẹ̀bí lọ ìfúnjọ àwọn torí pé gbogbo àwọn ìyàwó yòókù tó fẹ́ náà wọlé la ìlẹ̀kàm kẹsí kó ní problem pẹ̀lú wọn ṣùgbọ́n ti lẹ́yìn ìgbà tó ti acquire experience ìtàn ni hmm. bòyàwó alákọ̀ọ́kọ́ kó fẹ́ ọ̀ràn lọ́lé wọn bí dákun lọ béèrè bóun náà ń ṣe kìíní yìí ẹ̀yìn náà ni àìlélẹ́ lọ́wọ́ wọn náà lọ bí àwọn kìíní yẹn ní àwọn ọkùnrin lè ní kíni wọ́n sì tẹ́lẹ̀ bí àárín ọ̀sẹ̀ kan tí wọ́n ṣe mo fẹ́ sálò ní pé gbogbo àwọn kan yẹn èèyàn kì í mà àfìgbà tí èèyàn bá nílò kí ẹ̀ máa wá jẹ́ ẹ̀ràn pé ọmọ tó ń fẹ́ fẹ́ ọmọ tó pé ni kọ́ wa lọ bá nǹkan ní yóò jẹ́ ọgbẹ́ egbò ẹ̀mí so ìlà bí ká ti lọ ni pé kéèyàn béèrè wípé ṣe ìdíkàrà rẹ ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ èyí táwọn èèyàn máa fi ń ṣe for celebration ìjọ ìjọ máa ń celebrate ìjọ òní ná ayé gini traditional marriage àbí láyé ìgbà kan ó sì sẹ́kù náà náà ìsáná tó kún ìsáná tó kún tọ́ba balẹ̀ yóò ìsáná tó kún yóò àmì aránṣẹ́ sí ilé àwọn obìnrin ọ̀rọ̀ ẹgbẹ́ kínní kan kò ní sísá náà bẹ́ẹ̀ ìgbé kòlòbó ẹgbẹ́ wá nílẹ̀ yìí náà gbà padà tọ̀ oríṣiríṣi oríṣiríṣi bàbá wa ṣeun alhamdulilah bàbá ní tẹ́lẹ̀ tọ́mọ báyàwó lé ọkọ yóò sọ fáwọn obìnrin lé pé òun báyàwó lé wọn àti kọrin. Allah ṣe ìsábàdí orin òun nù orin tá a mọ àtọrẹ ìyàwó ọwọ́ alẹ́ báyìí ni wọ́n lọ kọ ìyàwó lórí ìyàwó lórí báríkà tó yà báríkà tó yà kàtà bá a ti máa gbóni yẹn jọ alhamdulilayi ala kulli ah, kí ni wọn á béèrè. ǹjẹ́ bàbá níjò láti gbórin ìhun tọ ọtí ìdájú pọ̀ lọ́wọ́ bá kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ so kò sí nǹkan kan kóbìnrin ó gbé akọkùnrin ó na bákan náà kọkùnrin náà kóbìnrin náà ó ọkùnrin bá wọn náà